Thank you. ẹ kú tọ́jú. ẹ ṣe sá. ilẹ̀ kú tọ́jú wọn. Um, sista mo fẹ́ bá yín sọ ètò oúnjẹ òótọ́ ọ̀rọ̀ ah, ah, ẹ kì í ṣọmọ kékeré náà nígbà tẹ mọ̀ wípé ẹ tí ìrẹ́dì fún yín kílé tẹ fi ń rìn nípasẹ̀ òun ah, ẹ wo ẹ̀yin fúnra yín mọ̀ wípé ọ̀nà téèyàn lè gbà láti protect ara ẹ̀ ó pọ̀ rẹpẹtẹ tí ò bá fẹ́ lóyún ẹ lè rìnrìn yẹn náà irú oògùn tẹ lò yẹn ó ti pọ̀ jù ẹ̀yin náà ẹ wo nǹkan tó ṣe fún yín tó bá jẹ́ wípé ẹ ò tètè gbégbèsè lórí ọ̀rọ̀ ara yín ni kó lọ ṣe nǹkan tí yóò dáa ẹ kàn máa kàn déédéé lose life ara yín just like that and it's not good ẹ jọ nítorí Ọlọ́run tẹ bá mọ̀ wípé ẹ fẹ́ enjoy ayé yín àwọn ọ̀nà tẹ́ lè fi protect ara yín ẹ rìn nípa ẹ ẹ jọ ṣe gbọ́ Ọlọ́run jẹ́ ká yẹ lábúrò lábúrò Ọlọ́run Ọlọ́run á túbọ̀ fún yín lálàáfíà. ẹ ṣe sá òun náà ló ti gbọ́ yẹn next time tó bá ṣe irú ẹ̀yìn sìn i will just leave you to your cross. ah <laughs> no ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ o ànànà àwọn náà ń ṣọmọdé àdúrà tó kàn máa gbà náà ni wípé ọlọ́run lódì wọn jẹ́ kárí nǹkan burúkú. ọlọ́run àwọn náà kì í ṣọmọdé ẹ pẹ̀lẹ́ sì ṣàṣẹgbọ́ ọlọ́run á túbọ̀ fún yín lálàáfíà ṣé bá yín ti mú kun dáadáa àtẹ̀sọ́ ọ̀dọ̀ ọ̀dọ̀ ok báwo ló fẹ́ ṣe wá. ok ma. kò dáa. ẹ pa náà. ó kúlé mọ́ oníràkúndé ṣá kí ló dé tó ń dìlé mi ah, ah, gbogbo tó ti lọ kí ni problem ẹ. mọ́mì owó tẹ́ ní kí ló gbà yín náà ni mo lọ gbà má. owó yẹn dà báyìí. ìgbà tí mo tún dúró dúró náà mi ò tún rí ìgbà náà mà. wọ́n wá sọ ẹ mọ́lẹ̀ lọ́hùn. dókítà ìfẹ́ yìí. mo ti ń dúró látàárọ̀. bọ́ọ̀mọ ẹ̀ náà yìí ó gbowó kan fún mi báńkì òun la máa lọ látòtòtòtò bẹ̀jẹ̀ orí wọ́n sì tọrọ. ọ̀rọ̀ báńkì ṣe rí ní ìtàgé. wo títún ni iná mo fẹ́. hello. hello màmí. ah ọkọ mi báwo ni. yes ma àdùpẹ́ ṣe wà dáadáa ṣe ti lọ síbi tẹ́lẹ̀ fẹ́ lọ yẹn. ìyá wúrà ṣẹ̀ ń dé òun ni mò ń bá sọ̀rọ̀ lọ́yìí a ṣẹ̀ máa lọ sí ni. ọ oh, ok ẹ bá mi kí wọn ìbá náà ẹ jẹ́ ń kí wọn. o fẹ́ bá sọ̀rọ̀ ok ọmọ ẹ fẹ́ bẹ̀ sọ̀rọ̀ ọkọ o. ẹ rà máa. báwo ni. àdúpẹ́. ẹ mo yé dé ni hmm. wo my dear ó ṣe gan ni o ó ṣe mo dúpẹ́ màmá ẹ ròyìn ẹ fún mi o àníwá ẹ tì. àmì mà. ẹ ẹ ṣé olùfẹ́ o ṣé o ṣé o ṣé ọkọ mi èmi ti fẹ́ bínú tẹ́lẹ̀ ni o mo fẹ́ bínú pé àwọn àwọn sì ò dẹ̀bi máa jowú mo jowú nìyẹn o ṣé àwo ọmọ àtọ́jú ẹ. àmì àmì mà. kò ní fàìsàn tọ́jú ẹ o nínú ọlá nínú ọlà wàá fẹ̀yìntì jẹ wọn mọ́. àmì mà bá a ṣe fẹ̀yìntì ń jẹun ẹ̀ bó ṣe máa fẹ̀yìntì jẹun ọmọ tiẹ̀ ni ò wá ní fẹ̀yìntì sunkún ọmọ a ní wá ẹ tì àwa náà àwa dè sọ fún ẹ lọ́jà pẹ́. ẹ ṣe mo dúpẹ́ mà ẹ ṣe. ẹ ló mọ́ mi. ẹ tá a bá dé bó bá di lálẹ́ tó bá dé a máa sọ. ok ok ok ọlọ́run aṣọ yín ẹ take care. mo ti gbọ́. Sàrùmí ń bolo pàtó ọ̀kan yìí kí lè ṣe ṣe bí mo fa fífa fẹ́ jáde ó yá ó yá ó yá ó yá ó yá. ẹ jẹ́ kébì náà tètè yá. ó dà ó dà ó dà ó yá. But God, why me? Why do fi jẹ́ pé mi lè lè máa ṣẹlẹ̀ why do fi gbé mi pàdé irú ọmọkùnrin ní jíjí ayé mi? àmọ́ tó bá jẹ́ pé bó ṣe ń ṣe ló mo fà á lọ́lọ́run ìwọ náà kọ́ ní tiẹ̀ wájú. lọ́rùn ṣá ó fún ọmọ náà lóyún ó tún ṣe aláìjẹ́ kó mọ̀ pa ẹ̀ but that's pure rubbish and wickedness. Oh. Ah, ah. <laughs> ṣe èrò ìjì olórí burúkú ogun ni wọ́n ń dá. wá tiẹ̀ sọ̀rọ̀ jìnnà bọ̀bọ́ yóò máa nẹ́bi bẹ́ẹ̀ ni kò nẹ́bi Fisáyọ̀mí ló jẹ̀bi ah, <laughs> ìgbà tó nífẹ̀ẹ́ ku ọkùnrin olórí burúkú kan lè bẹ mi dọ́rọ̀ ẹ̀wò ni òun ló yẹ kó jọra wá seed àwa ṣọ́ bọ̀bọ́ yẹn a máa ṣọ́ kiri ni o torí màá fẹ́ kó dà sí lójú kí gbogbo ojú ẹ̀ lè jẹrà kó bàjẹ́ kí gbogbo fine boy tó rò pé òfin operate ń gbòòrò yẹn kó gbogbo ẹ̀ spoil mọ́ lójú ọ̀nà kọ́ọ̀sì náà ah sọ́kùnrin kan lè bẹ́ẹ̀ mi ṣe wèrè yẹn ni. Ah, ọ̀rẹ́ mi ìwọ tún burú sórí bíbẹ́ wa ni oògùn orí fífọ́ ni. mo ti gbọ́ ẹ. Ah, wò ó jàre. ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ jẹ́ ká gbàgbé ọ̀rẹ́ mi tí ẹ fẹ́ rántí rárá ọ̀rọ̀ ẹ ti di àfihàn tẹ̀gùn fìṣọ ẹjọ́ nítorí ọlọ́run past mi ni mi ì fẹ́ rántí mọ́. èmi kò fẹ́ kó rántí mọ́ kódà ọ̀rọ̀ bọ̀bọ́ yẹn nìkan ni mo mi ò fẹ́ kó rántí mọ́ ọ̀rọ̀ ọkùnrin gan lásìkò tó wà mí ìfẹ́ kó rántí mọ́ kó wọ gbóròǹsìn ni o kó má já yórí ẹ lọ. àyè pọ̀ fún rẹpẹtẹ nínú date o ọmọ ayé ńlá fàájì ńlá àwọn agbẹ́ jáde àwọn awọ gbogbo àwọn àṣẹ káàkiri ẹ káàbọ̀. ẹ ẹ jọ̀ọ́ bá o ò bá wo lọ́wọ́ ẹ. Ah, ah. kí ni bàbá yẹn ti ṣe kí ni ó ti ó ti fọ́ ó yá ṣí pọ́ọ̀sì ẹ̀ kówó jáde jẹ́ ká rí i. má ah, ah. ṣe àwọn rẹ̀súrẹ́sú báyìí ó lè sọ̀rọ̀ ni ṣé mi sọ fún ẹ n kò bóyá ò ní fún ẹ ní owó kankan. àwọn ọmọ wọn tó ṣùọ tó ní owó tó yẹ pé tó bá gbé ẹ lọmọ kan tó máa bá wọnú léyìí wọ́n dẹ̀ ń bẹ́ ẹ sọ́kọ́ má tẹ̀lé lórí burúkú kankan yóò lọ náà ní kó tó máa ṣẹ́jú bójú pẹpẹ yọjú yìí máa ṣẹ́jú bójú wèrè. ẹ kó sì lọ gbẹ̀yìn náà kò mọ́tà lọ́rẹ́ mi o. kíní yìí ni àwọn eléyìí ò ní ìdòwò kọ́ sàmà gba kíní yìí ni kọ́ máa gbà sára ni wọ́ọ̀rẹ́ wọ́n wọ̀ọ́rẹ́ yìí sí ẹ gbogbo ayé la máa jẹ alẹ́ ìgbà máa wọ túrọ̀ mm-hmm. wà á pàdé gbogbo pákéjì yẹn. o fọ́n ni ráwọn òṣìwòlò tó ń sọ lẹ́nu yìí ọmọ má gbé yẹn wá o má gbé yẹn wá gbogbo orí burúkú tó ṣe lọ́jọ́ sí àtọwọ́ṣẹ́ wèrè tó fi yí wa yẹn lóṣù pè mí. ọ̀ <laughs> jápa orin máa ń já lọ níjọ já lọ lórí fóònù má pè mí mọ́ o má pè mí mọ́ o ṣé kí nìyẹn tatuwa ni kó má gbéṣẹ́ ìwé nìyẹn wá mọ́ ìṣòro ibùkú tó gbá last time so fucked up. ọmọ ọṣẹ ńlá. mi ì fẹ́ rere àti bí ẹni tó so pọ̀ papọ̀ yẹn kò make sense at all at all. wọ́n ọ̀rẹ́ ibi máa wà lórí ń gbà mí. ẹ ó máa ń ṣẹlẹ̀. wo ó máa ń wáyé bí gbàgbé ẹ̀ o. omi ìfẹ́ yẹn kò tẹ̀ má wáyé mọ́. <laughs> kò lè wáyé mọ́ pa. èwo nínú wọn. ètò ìdókòwò. tó wọlé ẹ̀dẹ̀ náà. ẹ̀dẹ̀ náà sọ pé bàbá láyé fẹ́ rí. kò fọ́n ní ọ̀gá nǹkan wọn fúnra wọn gbórí wọlé bàbá láyé ó sọ wípé wọn. Ah, ah. ah, ṣé oh okay. mo ti jókòó síbẹ̀ látara mo but mo rí i pé ẹ dá jókòó mo fi sọ fún bàbá yẹn pé kó wá sọ eh, lè gbé jáde kákan lọ ṣe fàájì kò sí kan tó bá àdìbà gbé wa jáde àmọ́ bá a ṣe jókòó lórí tébù ń sìn jẹ́ ká kọ́kọ́ order fried rice plate mẹ́ta four four five lọ́dẹ̀ níta ká kọ́kọ́ fi step down ká kọ́kọ́ fi paná kò yí ẹ bó ṣe ń lọ tó gbé wa jáde. <laughs> àwọn náà wà ní. kí ló dé ẹ̀yin fúnra ara yín láti gbàdé ti débi ẹ jẹ fried rice ọtí lẹ mú ẹ jẹ́ kí n fún yín lọtí kọ̀ọ̀kan ká mú ká dẹ máa lọ. ṣé ìyàwó ṣé ẹ̀sìn wín kí ló ṣe bọ̀bọ̀ tó ṣorí borí ọ̀bọ yìí ẹ gbà mí kẹ̀ nǹkan tó wọ́n kàn yín pẹ̀lú nǹkan táwa mú bíbà látàárọ̀ àbájọ tó ṣe jókòó lórí burúkú síbẹ̀ látàárọ̀ tó ń re pure water bottle water ike kan láti ibi two hours ló ti jókòó síbẹ̀ tó ti ń rému báyìí tó ń rému báyìí àwọn tó wà níbi yẹn kọ́ ti lé ẹ síta irú yín máa ń já pàṣírẹ́tì òun sẹ́wọ́n ní owó ojú ni òun rẹ́wọ̀n yàrá yẹ̀ lórí síìtì ọgbẹ́ni jápa

ṣé èèyàn kàn máa lọ ṣe látàrọ a ti everything ikùn kan ti kún ṣáàní fa nǹkan yẹn àdé yóò lè lọ lébẹ̀ yẹn ọmọ kò sọ̀rọ̀ o. ọmọ èmi náà ti fẹ́ sọ kínní láti nǹkan bó tó mo pé kí n má yára jù ni gbogbo nǹkan tá a mú yẹn aláṣẹ dà síbi kan náà. nǹkan tẹ̀ ń rò dáa ṣùgbọ́n mi ò lówó lọ́wọ́ lóòótọ́ ìdàkà gbọ́mọ kò sí ọ̀kan lára tèmi ṣùgbọ́n tó yẹ kó fẹ́ gbọ́mọ ọmọ wà nílẹ̀ tí n bá pè fún yín. Ah, ah, báwo ló ń sọ̀rọ̀ báyìí tí ẹ fẹ́ bú bẹ̀ léèní ìrọ̀ ah, mi lè lọ sùn bẹ́ẹ̀ yẹn láéláé. láti fa pọ́n yá ẹgbẹ́ kan kọrin fún yín lálẹ́. aláyé gbàgbé ohun mi ìrọ̀ gbúdọ̀ pàǹkan ya àmọ́jú. ẹ kò sí òye má wọrí ya báwo ló ṣe ń ṣe ọmọ láfíríkà. ọmọ pọ̀ ọmọ pọ̀ ní ẹ̀gbọ́n. dáhùn dáhùn dáhùn sọ <laughs> oríṣiríṣi ló máa rí mo tẹ̀ fẹ́ káṣọ sọ́tò orí mi. hello babe. afu grand kí ló ń ṣẹlẹ̀ gangan. àwọn ọmọ mi ò ti dáhùn yẹn mọ̀ eh. <laughs> ibo lẹwà ibo lẹwà. our usual place yes. awa awa awa. ṣé o ń bọ̀ ni. ẹ eh, ó dà ó dà máa gbóyè débẹ̀ sí. ká dúró dé. àwọn aláyé mi ṣẹ̀ṣẹ̀ dé láti Dubai ẹ àwọn eh, agbóyè débẹ̀ sí ẹ ṣáà dúró dé mi ṣẹ́ gbọ́. no wahala ẹwà ẹwà ẹwà ẹwà ẹwà ẹ ká lọ ẹ ká lọ ẹ ká lọ ẹ ká lọ. kí ló ń bọ̀ ni. kí ló ń bọ̀ ni ọba ah, tí ń káwá gbéjà ló bá. ǹjọ wa ni jẹ́kọ̀ mọ̀. ẹ wò ìgbà wo la ń lọ lé. very soon náà kí ló tó nǹkan ju bébì. Ah, ah, very soon báwo látàárọ̀ ló ti ń pariwo very soon very soon ilẹ̀ ló ti ṣú báyẹn jẹ́ a máa lọ. màá máa lọ. relax máa mọ tí ẹ kò máa fi jó gẹ̀ẹ́. hello. alpha. ẹ lu àti wà ń ta. o ti wà ń ta. ok ok ok. o wádìí ti wà ń ta o. ẹ wo bí àwọn tí mò ń sọ yìí wá ṣe oríṣiríṣi fún yín wá tẹ̀yìn sáfẹ́fẹ́. aláyọ̀wò gbàgbé ẹ̀ alpha ṣe bá jọ ń lọ ni. kí lẹ fẹ́ dẹ̀ ní rí lọ́wọ́ wọn. ọ̀ ó ṣùọ̀ pé nǹkan tá à ń wá láwọn ọmọ ẹgbẹ́ ló wà láwọn ṣá. Ah, ah. ṣé mo lè fún ilé ìṣáájú. mí gan ṣá ṣé mo bá yín lọ rú ẹ̀ lánàá àbí mo bá yín lọ oúnjẹ ta. ọ̀gbẹ́ni máa lọ lé o má bínú ó ti yóò ní. máa lọ lé ṣètò gbọ́ máa pàdé máa wọ̀ tó bá tó pẹ́lú oníkẹ́ ọ̀tà ló ti máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọdún máa bẹ́ẹ̀ rojọ́. àbí òun wo ni wọ́n bá lò wọ́n àwọn ọmọ mi. àwọn ọmọ mi. àwọn ọmọ mi mo ṣe kí fún wọn mo sọ fún yín lọ́wọ́ yìí àwọn eléyìí àwọn ọmọ mi mo sọ fún yín ilé ayé rẹ̀ dé ẹ ṣe bó ṣe wù ẹ yí wọn àwọn eléyìí wọn á lè mú wọn yìí wọn á ṣe yamayama Dubai náà lè fi o àwọn lè tilẹ̀ yìí o jábà Dubai lélẹ̀ ìyẹn dà nílé àwọn ilé yìí. ẹ jẹ́ a lọ. ẹ síwájú no doubt ní àwọn ilé yìí. ìyá too much o. kàn gò. nítorí lọ mú. ẹ wọ ẹ wọ ẹ bẹ́ẹ̀ ká fún mi. ìgbà yẹn ká wọlé ká máa lọ. ó yà á yà á yà á ilẹ̀ ti mọ́tọ́. ẹni tó ti yóò fẹ́ fún lẹ́sẹ̀ lẹ́sẹ̀ bí ṣe ti bẹ́ẹ̀ mo ti yó mo ti yó. wọlé wọlé wọlé pẹ̀lẹ́. ok ẹ jẹ́ wọn rà gbẹ́sẹ̀ mi. tó ti ń bọ̀ o lè sọ̀rọ̀ ni ah! ọmọ ọjà ọmọ tó ń sún ní. kesibi kesibi jọ ah, ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ bẹ́ẹ̀ lẹ ọjọ́ ọjọ́. young lady. Eh, eh, mi ò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ uncle my god ah o ṣe sísá mi. ẹ ṣáà everything tó wà ń bẹ ah thank you very much Oh, mo lè you. ṣe fún mi yìí sori tí n bá rí wọ́lẹ̀tì ayé mi lè bàjẹ́ pátápátá ah ọlọ́run o ṣe gan god bless you. ọ̀rọ̀ àkẹ́tẹ́ kí ara ń sà. o o o deserve nǹkan gbà. Ah, rárá ẹ má ṣe yọ̀nì sà. gbà lọ́wọ́ mi ah, o mórè tó ṣe fún mi ṣá. ẹ wo ẹyin ẹ má wọ orí ti gbọ́ kẹ́tẹ́ kí ara yín ó dà ọ̀sán. Ah. God bless you. Um, um, ibi tó bá lóògùn yìí ṣáà níṣó níṣó níṣó níṣó níṣó níṣó. big draw wo obìnrin nípa ìbàdàn ó ní kí n ṣàkóso. mísà ṣé àtọ́ àlejò yín gbà ni. ọba kí ni mo fẹ́ jẹ kí ni mo fẹ́ mu. ẹ kú lẹ́ni ah, ah, ẹ kú jókòó. o bébì. ọ̀gá ta ló tún ní ẹja ńlá o. Ah, ta ló ní ẹja tuntun tó jókòó ẹ rà sá. tí ẹ pọ̀ ṣá ṣé bí Mr. Okiki tí mo sọ fún ẹ pé wọ́n help me the last time yẹn ni. Mr. Kiki. Erora sá. Báwo ni? Ṣé wàá pa? Ẹ ṣe ọjọ́. Oh no no no, oròyìn ẹ ṣe. Àdùpẹ́ kí láti fi ṣe wọ́n lálejò? Mo wà òkè yẹn ni, mo wà òkè. Àti pé òun náà ń kẹsàn-án rẹ tó ti ṣe ni. Oh God, ó gbọ́dọ̀ purọ́ fún yín. Bí ẹ ṣe ń sọ̀rọ̀ yẹn ṣe ni mo ń kó oúnjẹ bí ń dán mi. Wo ọ̀rẹ́ mi, ó máa pẹ́. Ah, ọ̀rẹ́ mi ò máa ṣe mo ṣe rí bọ̀bọ̀ yẹn báyìí mo ṣe ní kó fún mi lówó nìyẹn lónìí wo kí ni mo ní kí ni níbo ṣé ń san owó ẹ̀tàn ni ọ̀rẹ́ ṣé ń san tán. Ah, ah, wọn ò sọ́tàn. mo tún wèrè lẹ̀ fún òun ó ṣe bí àwọn ọmọdé yẹ pé wọ́n jáde láti inú ghetto ni pé ọ̀gbẹ́ni máa mu mo ṣe ẹrú bá wèrè ayé ah, ẹrú bá ọmọ. o lè jẹ́ rí ẹ ti wèrè bọ́lẹ̀ bí. lọ́wọ́ mi lára wú ẹ̀ ni. tẹ́ ẹ bá máa mo kọ́ ní kí gbẹ́jú sí ẹ jẹ́ kí mi máa lọ. ok. ọ̀nkú. Uh ṣé ẹ enjoy company wa nìyẹn. ó fẹ́ fantastic. àwọn enjoy ẹ gan bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀ ó gan wò mí pé ọmọ yìí ó ń ṣàfra. ẹ ṣe gan ẹ ṣe jẹ́jẹ́ o ẹ ṣe jẹ́jẹ́ ẹ take care. with whoever person tẹ́ ẹ̀ sọ ẹ̀jọ̀ ẹ ṣe jẹ́jẹ́. <laughs> ọ̀ lè sọ́tọ̀ sà eh. ọ̀ lè sọ́tọ̀ <laughs> ẹ take care mo sì wọ́n sì wọ́n tẹ̀ sọ. ọkọ ṣì lọ ọ̀rẹ́ mi tó ń sanwó ẹ̀tọ́ ni gbà bẹ́ẹ̀.

honestly o ní lọ síbò mi mọ́ báwo ni wọ́n náà máa tí ìsítẹ́lẹ̀ ni ẹja tútù wọn ti fáyìn jù. ẹ̀yin tẹ́ máa ń ṣe fàájì kiri ẹ̀yin lè máa mọ bí tí sáfíìsì wọn ti wà òkè. nǹkan tẹ̀ ṣe kíá kárí bó ṣe rí gangan torí advert ti pọ̀ no no no no ṣe agbáke. irọ́ ni o bàbá ń jí. ọ̀ṣákélé ọ̀ṣákélé. ọ̀ṣákélé ọ̀ṣákélé. longest time. o smart ju èjì ẹ lọ. ẹgbọ́n mi ò dẹ̀ wá ní mo bá yín o ọ̀rẹ́ ṣó ti rí gbogbo ẹrù yẹn gbogbo ẹ̀ pátápátá báyìí ni mo ti check mo rí pé àwọn báàgì yẹn fine gan and i love them all. ṣó dẹ̀ lè raṣà. ó fọ́n ni ṣé mo ṣe ń bẹ̀rẹ̀ rajà ni. torí àròrò ẹ̀ pọ̀ ni. ìwọ ni kó má gbowó le tí mo bá ti gbowó le mo máa ra ó kéré ju five now bags yẹn. ẹ kò sí problem tó bá ti lè ra kò sí ọ̀sán àkáǹtì mi lè lókù. sorry ọ̀rẹ́ mi meet ọkọ mi. Ah. How are you? I'm fine, thank you. Nígbà tí o ti introduce ẹ sí mi bó ṣe wọlé, èmi ti rò pé bóyá tó kàn wá tajà fún ẹ ní kò ń ṣọ̀rẹ́. Ah, rárá o. Kí ni orúkọ rẹ wá o? Um, Ọmọbọ́láńlé. Ọmọbọ́láńlé. Ó wọ̀n nínú ara ẹ̀ pé ló ti bọ́lá. Ẹ̀jẹ̀ má bínú bí mo tẹ́ bá sùn sí mọ́tò kò jáde ní kí wọ́n rí páàkì. Mọ́tò àlè jáde. There. Jọ̀ọ́ can kí n sáré lọ páàkì dáadáa so that. Ọmọbọ́láńlé ṣáàdúgbò náà ni wọ́n ń gbé. No no not at all. Òun ni mo wá bá ń bì báyìí. Ọkú ló pe ẹ̀gbọ́n mi yìí. Exile lọ fún mi. is lọ fún You look so beautiful. Ah, thank you. Èmi ò ní pè ẹ́ lọ́mọbọ́láńlé o torí nǹkan tèmi wò nínú ojú ẹ nínú ara ẹ yìí ẹwà lèmi wò ọmọ bẹ́ẹ̀ wà ń lé. um, can I have your digit? Oh, no problem. Mary, May. Ah, ó lè ṣọ́ọ̀kú wà nílé ìṣá. ojú mi méjèèjì báyìí òun ni mo fi rí wọn hmm. àti ọjọ́ tí mo ti rí àǹtí yìí lẹ́lẹ́gbẹ̀ẹ́ yìí ni mo ti mọ̀ pé àǹtí mi oníṣìnà ọkọ̀ ló máa jẹ́. mo gbé ló hmm. mọ̀ kọ́ ẹ pè wọ́n jẹ́ pé wọ́n ẹ pè wàhálà ẹ ti pọ̀ jù nígbà tó rí nǹkan tí mo rẹ dẹ́nu wàá ra nǹkan tó mọ̀ pé close to nǹkan tí mo rẹ o rí chicken yẹn wàá ra meat pie tó bá rí meat pie ra fish pie just buy something. Oh máa máa ṣe bíi mọ́ràn nígbà mi. ọ̀rẹ́ ò yé mi o ṣé bí nǹkan tó fẹ́ jẹ ni mo ní kó lọ rà wá hmm. èwo wá ní ẹkùn nínú nǹkan tó wà nílẹ̀. ẹni tó bá rí ẹ̀sìn tó ń pariwo tó ń fẹ́ fún wọn máa rò bí o love me. ni wọn ní mọ̀ pé ìfẹ́ ta fẹ́ ìdíyẹ òde ni. kí ló dé tó kàn láì kó máa wọ́n ẹ̀mí náà ẹ kí ló máa ṣe. ó sì lè ń kó tó fojú mi ní lásán ìtumọ̀ wá sí ìràyà àbí. kí ni mo fojú ẹ jẹ o máa dúpẹ́ tiẹ̀ obìnrin mi wá kọkùnrin fojú ẹ̀ rí rògbò tí mo fojú ẹ̀ rí tí o rí. Hello there. Ah, ló bá ń jí báwo ni? I'm fine. Ìwọ ńkọ́? Ah, ń bolo wà báyìí. Um, mo wà l'Abuja wọ́n sáré pè mí fún business meeting òun ni mo lọ fún. Àbújá ah ok. níbo ni wọ́n wà. Eh, eh, èmi náà sáré lọ sí Ìbàdàn. Ìbàdàn. Eh. o lọ sí Ìbàdàn ò dẹ̀ jẹ́ kí n mọ̀. Ah, má bínú ọkọ mi má bínú. anyway ìgbà wo ló máa dé. ẹ máa weekend èmi náà máa dé ní weekend. ok. ẹ ká máa wẹ tó kọ́kọ́ máa dé nínú èmi àti ẹ. ok. I love you so much. ah àǹtí mi àǹtí mi bọ̀dá bá ń jí parọ́ ṣé ti lọ́kọ̀ tẹ́ fẹ́fẹ́ báyìí ṣé ti rí kó tó dín pẹ́ torí wọ̀ ọ́ níbo la lọ wo ojú ta bá rí ibi báyìí níbi wọlé já ah! wọlé já lọ. Eh. kí ló dé tó ń gbìn. Ah, irọ́ bẹ́ẹ̀ ṣe ń àtì náà ni mímọ̀ pé tún máa ń àtì. so Abuja àti tiẹ̀ lélẹ́yìí àbí. dúró náà níbo la wá wá yìí. Ah, Abuja ni Abuja ni Abuja orí bẹ́ẹ̀dì. kí ló máa ń ṣe hmm, mo ti gbọ́ bọ́ ọ ṣe mí o báyìí tó fi màá sọ fún polo ọ̀fẹ́ ìwádìí I'm sorry, I'm sorry, baby, I'm sorry, baby, I'm sorry. ọmọ idiot yẹn ṣé o yẹ kó tún máa kọlẹ̀kùn kó tó wọlé. ṣé ò lè wọlé ni ó ṣẹ̀ṣẹ̀ ń kọlẹ̀kùn kó tó wọlé mo bọ̀. ọ̀nà bó ṣe máa máa ṣe bí àlejò nìyẹn. kó rẹ wọlé jàre wọlé jọ. ohun dà. Ah. fúnkẹ́ fúnkẹ́. Bọ́lá ìwọ! Bọ́lá ìwọ! jọ ṣe ìṣẹ́ ni pé mo introduce ọkọ mi sí ẹ o wá padà wá lẹ́yìn wá ń fẹ́ ọkọ mi èyí ló máa fi bẹ̀rẹ̀ ọgbà ní ìwọ ìwọ ni lọ sọ fún mi. èmi ni ẹ ti máa ń ṣe tipẹ́ òní ló máa dópin fún yín. báwo ni kí ni gbà a ní mi ò ní gbà àwọ jẹ́ kí jẹ́ kí bá jẹ́ kí bá ṣó lè kó jẹ́ wọ̀ nígbà tí mo lọ wọ́n ọ̀rọ̀ kọ́kọ́ ojú lè lọ wí lónìí jẹ́ kí bá jọ ṣé àbújá ti ẹlẹ́lẹ́ mo mọ̀ mọ̀ ni mo mọ̀ pàrọ̀ ọkọ ẹgbẹ́ bá dìbò dókítà fàmísílẹ̀. yẹ́rù ṣì bá yàrá ṣé wọ́n lọ àti ìgbà tẹ̀lé wọn wọ́n gbọ́dọ̀ lọ. fúnkẹ́. ìwọ náà ti ń ṣe kọ́mẹ́dì gan-an. kọ́mẹ́dì wo ni àgbàyà. Oh trust as usual now wọ́n ti lọ sí Àbújá lọ bá customer àwọn kan bẹ̀. Hmm, hmm, hmm, ah, àwọn ọmọ gbélé pawó ah, babes jùlọ ṣóò kí n bá àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀ ni I mean iṣẹ́ tí wọ́n ń ṣe yìí kódà kódà in so many ways ṣé tààrùn la máa wò ni àbí the spiritual implication pé gbogbo ọkùnrin ló ń gbà kó máa gòrí ẹ̀ kódà kò ń ṣe nǹkan tó make sense then show me your friend and i will tell you who you are. no no no please don't go there. i know èmi mọ̀ bọ̀ àwọn aláàtà ò ní mọ̀. èmi náà kúkú ń bá wọn sọ bó gbogbo gbà ló máa ń gbéjà pàdé mi wọn tí ẹ fẹ́ gbọ́ nǹkan tí mò ń sọ rárá. Ah. kó dẹ̀ máa wò ó lately èmi náà ti ń pinnu lọ́kàn ara mi wípé èmi náà fẹ́ lọ get apartment ọ̀dọ̀ tèmi kí n tiẹ̀ kúrò lọ́dọ̀ wọn cause wọ́n kó ọṣẹ tiwọn ìrẹ́kùrẹ́ wọn ń ta bá mi. wọ́n á máa lọ dágbé. Ah, <laughs> why not. Mm, I don't think that will work because tó bá dágbé tọ́wá kó wá báyìí jọ̀ṣọ́ fẹ́ lé wọn ni ó lè lé wọn amen about um, bó ṣe sọ yìí mò ń rò pé tó bá wá sọ́dọ̀ tèmi kan tó kó wá sílé mi ó ṣàṣòro kọ́ láwọn fẹ́ wá máa gbé nínú ilé mi. but èmi feel pé kò kò make sense kí nǹkan kó wá bẹ́ẹ̀ cause èmi náà máa ń gbọ́ táwọn àwọn kan máa ń sọ wípé ìyàwó tó bá kàn gbéra ẹ̀ lọ́sọ́dọ̀ ọkùnrin láì ṣe kí bóyá ó ṣe ẹ̀tọ́ lórí ẹ̀ wípé ìyàwó sàárà mi. kò ṣe kí ni ìwádìí pé wọn náà wọ́rọ̀ tó fẹ́ sọ̀rọ̀ ní sọ there is nothing wrong. Um, Thank you so much. Oh, you're welcome, darling. you deserve more in my life. Really? Trust me. You know, my bóyá ìṣògùn ni o, but ẹni tó ṣògùn yẹn fún ẹ ò lè ṣe o. Mo love ẹ dànù. Tó bá jẹ́ pé pẹ̀lẹ́ ìyàwó mi, báwo ni? Mọ́mí àti dáàdì nǹkan. Báwo ni iṣẹ́? Pẹ̀lú máa jẹ. Jókòó. Ìwọ, <laughs> òkìkí ti ṣàlàyé gbogbo ẹ̀ fún mi. Ṣé o ti yẹ? Ṣùgbọ́n o ṣọmọ èmi ní àwọn ìbéèrè tẹ́mi máa bí ẹ̀ mọ́mí ẹ má béèrè ìbéèrè kankan lọ́wọ́ ẹ̀ ah bẹ́ẹ̀ náà lọ ní dàbí láàmú kí n fẹ́ yàwó kí n fẹ́ yàwó mo tún mú yàwó wálé sí ẹ fẹ́ máa da question bò ẹ fi lẹ̀. wo jẹ́ kí n bá sọ tí mo fẹ́ bá sọ jàre wo ìwọ ni mo fẹ́ bá sọ̀rọ̀ ìyàwó mi mo fẹ́ bá sọ̀rọ̀. Fisáyọ̀ ṣé o fẹ́ fẹ́ mi gẹ́gẹ́ bí ọkọ ni àbí o kàn fẹ́ tàn mí jẹ torí tó bá ti fẹ́ ọmọ mi èmi ló fẹ́ ṣé o mọ̀. <laughs> mọ́mí mo fẹ́ fẹ́ yín tọkàntọkàn ni. ẹ ẹ oh very good mo rí i pé o wà presentable o ṣe fi hàn gẹ́gẹ́ bí ayé ọmọ wo màá wá pampa ẹ màá gbé ẹ báyìí màá gbé ẹ kọrùn gbogbo ọ̀nà ni màá fi tọ́jú ẹ torí mi fẹ́ kó tán mi tó bá dúró tì mí èmi náà máa dúró tì ẹ wo bí inú ilé ìṣètò inú ilé ẹni o kò sí kọ̀rọ̀ kankan nínú ilé tó lè dé o ti gbọ́ torí ẹ ti di méjì báyìí lọ́wọ́ mi so tó bá ti ń tó bá tún ti ń bá mi bí sí nísìn ẹ máa pọ̀ sí ni ìbejì ní ká kọ́kọ́ fẹsẹ̀ àkọ́kọ́ ọkùnrin méjì ah. tó bá tún yá bá mi fi obìnrin méjì bá mi fi lé ọgbọ ah. kó wá fi mẹ́ta kó fi bá ń kásẹ̀ rẹ. kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀ gangan ẹ fẹ́ kí n já ni. bí mo ṣe fẹ́ nìyẹn jàre ṣé o ti gbọ́ ẹ bá jẹ́ bí sọ́ọ̀pù ní ẹ̀jẹ̀ báyìí pẹ̀lú ọkọ mi ẹ̀jẹ̀ ọjà rẹ̀. bí àwọn náà lọ́kàn. àwọn ọ̀pọ̀kùnrin láti ṣiṣẹ́ takuntakun lórí iṣẹ́ wo ni ṣé ló fẹ́ ṣiṣẹ́ ni. Ah, ìgbà wo la ṣiṣẹ́ tó mò ń pariwo ni. bó ṣáà ṣe ń jù sí mi ṣáà mo ṣe ń bí. <laughs> máa pariwo di stop àwọn èèyàn ṣáà. <laughs> kọjá pàjẹ́ ẹ̀jẹ̀ blood ẹgbẹ́ pàjẹ́ ẹ̀jẹ̀ títí títí sọ fún ọ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ pàjẹ́. mọ́mí ti sọ fún yín pé àwọn ò ní lè lọ sí mítìn lónìí pé tẹ bá ti ń bọ̀ pé kẹ́ yọ̀dọ̀ àwọn gbóná ọ̀rọ̀ kan táwọn fẹ́ sọ fún yín. kí ló máa ń ṣe ọ̀gá ẹ̀ náà kò mọ̀ pé nínú àìsàn àyè lèmi náà ti ń wáyè ni ọ̀rọ̀ mítì ló fi jáfara tó yẹn wò ó tí wọ́n bá gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ mi ò ní dá sí o a sà máa máa wá bọ̀ ọ̀nà ọ̀nà láti ẹ̀ tí ṣáà máa lè lọ sí mítì. Hello. Hello, mommy. Hello, ma. Yes, ma. I mean, ma. Eh, ọ̀rẹ́ Bánjí ni mà. Eh, yes ma eh, mọ́mì láti bí ìjẹta ni Bánjí ti sick ó kọ̀ pariwo lójijì ni pé gbọ̀ngàn ṣe wọn àmọ́ tó ṣe. ẹ wọ́n pẹ̀jẹ̀ lẹ́nu. understand wàá dẹ̀ adẹ̀dú ẹ bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni mà lóòrò ọmọ à ṣe agbẹ́sí hospital níjẹta yẹn àwọn dókítà ṣiṣẹ́ lórí ọtọ́jú ẹ̀ ọtí ọtọ́jú ẹ̀ dáadáa wọ́n jẹ́ kó máa yọjọ́ kó yẹ wa pé àwọn òórùn kan tó ń ṣe àwọn ọmọ tó wà fẹ́ tẹ àwọn tó ṣe rà á bọ̀ náà mo ti wà ọ̀kì náà ẹ bẹ́ẹ̀ ni mà ó pariwo ni ó pariwo náà àti gbé ọtọ́sí tó ọtọ́jú rẹ̀ dáa but pẹ̀lú gbogbo àyẹ̀wò tó ṣe wọ́n dáadáa àwọn oníkan tó ṣe ara àwọn oníkan tó ṣe ló ṣẹlẹ̀ nǹkan nìyẹn mà wọ́n á ní kí sọ fún yín kẹlẹ̀ wà wí ẹ̀ sí àtẹ̀lẹ̀ ìfọkànbalẹ̀ kò sí wàhálà mà mo máa kẹ́ gbọ́ lọ ẹ mà mo ń gbọ́ yín. ẹ ayé mi o dákun ọkọ mi ẹ má bá mi gbébọn lé ẹ má bá mi gbébọn ẹ má gbébọn lé fún mi àbí ẹ ní rí mọ́tò gbé ni. ayọ̀rọ̀ mọ́ mi ẹ má jẹ́ kó kó lé tó yẹ mọ́ mi ẹ fọkàn balẹ̀ mọ́ ó wà wà ókè ẹ kọ́ sọ̀rọ̀ sí ti tẹ́sítì fún náà ni mo kàn ní kí sọ fún kẹlẹ́ wà wíyẹn náà ni. ó dáa dákun ọkọ mi ẹ má bá mi gbébọn ẹ ní sori burúkú ẹ jọ màmá retí yín o ó ṣe ọkọ mi. káwá gbébọn lé ókè ah. mà ó dà mà mo dáràn mo dáràn lórí gbogbo mítì sí ọ̀nà jàre ọ̀rọ̀ mítì nìlélẹ̀ ṣé kò lójú mítì báyìí wọ́n lára ọmọ mi ò yá wọ́n bẹ̀rẹ̀ kí ni kò wò sọ fún ọ tó bá rí kò sọ ayé mi ò mo dáràn kí ló ṣe bá ń jí látọjú oorun kí ni báwo ni mo ṣe fẹ́ ṣe báyìí. yóò bọ́ lè ṣe ìbàjẹ́ wọ́n tẹ̀sítẹ̀ wọ́n ṣe wẹ́ẹ̀bì tẹ̀ fún ọ ní àwọn tó ṣe àwọn olùkọ́ tó ṣe ṣé ká pinnu ilé wa. ìyá ọjà rí ẹ wà fún ìjókòó. àwa ni <coughs> ṣé wo. ẹ gbà ẹ fọ ọmọ yín mu. ṣé gbogbo ẹ̀ ni ó mú. tágbára ẹ̀ bá gbé bá fẹ́ pa lórí ẹ̀lẹ̀ fọwọ́ láyà. òun tán kò díẹ̀. màmá mo ní ìbéèrè kan fún yín ṣé látìgbà tí mo ti ń fún yín ní tẹ́ ń bù fọmọ yìí. tó sì tún pẹ̀jẹ̀ ni. rárá o láti jẹta tẹ́ ti fún ní nǹkan tó jẹ yẹn jẹ tá a sì ti gba àgbo tó ti mu òpó ẹ̀jẹ̀ mọ́. Hmm. <laughs> oògùn tí ò jẹ́ ewé ẹ̀ ló kan. Mama, ẹ wà ṣọ́ra ni o tọ́yìn bá fẹ́ ga ó gbọ́dọ̀ fi ẹsẹ̀ ẹ̀yìn lélẹ̀ ni o ní tí mò ń sọ yẹ kó yé yín torí pé àwọn afíájẹmọ́fì ayé tó ń fún ilé ko abíọ̀pẹ̀rù àwọn lọ́wọ́ àǹdí ọ̀rọ̀ yìí. ọmọkùnrin ó gbọ́dọ̀ fẹsẹ̀ ẹ̀yìn lélẹ̀ ni tó bá fẹ́ ṣe kí ni tó bá fẹ́ ga ó yẹ kó yé yín ìyá. ó yé mi ó yé mi ó yé mi. bàbá àwọn wo gan-an ni mo ṣe tán lépa mi kí ni mo ṣe fún wọn tó bá lẹ́sẹ̀ tí mo ṣe wọ́n kọ́ sọ kí n. arákùnrin kò lè yé wọ àwọn èèyàn ò fẹ́ kéèyàn ó ga ni àwọn tí ò bá fẹ́ kéèyàn ó dókè àwọn ló fẹ́ máa tún fààyàn jábọ́lẹ̀ àmọ́ gbogbo tá a bá ti ṣe abẹ́ là mú. màmá àkíyèsí kan wá wà màá fún ọmọ yín ní nǹkan tẹ́ bá ti ná nísìn. oògùn tí mo fún yín inú omi lẹ́ẹ̀dá sí tẹ́ ẹ bá ti dà sí ọmọ yín á ní aago méjìlá òru tẹ́ ẹ bá ti wá fi wẹ̀ lọ́jọ́ jímọ̀ tólóyìnbó ń pè friday mm-hmm. ọmọ yín wàá fi wẹ̀ níbi tí kò ní òrùlé tó jẹ́ pé a máa wo sánmọ̀ omi tó bá fi wẹ̀ ń inú ibi tó bá dà sí tó fi wẹ̀ tó dà sí òun láàárọ̀ sínú ke tẹ́ bá ti wá rọ sínú ke wọ́n á wá lọ dà síbi téèyàn ń gbà lọ téèyàn ń gbà bọ̀ tẹ́sẹ̀ ń tẹ̀ lójoojúmọ́ lẹ́yìn èyí kò tún gbóòórùn tó ṣe mọ́ bẹ́ẹ̀ ni ah, èmi kọ́ ọlọ́run ni ọlọ́run wà pẹ̀lú mi. àṣẹ. ìlú adówó mi. ṣe ilẹ̀ pa àbílíkó tó tẹ ẹ sọ́nà mi sí torí owó ah. ìyá ni wúrà. ó yẹ kó ti ròyìn mi fún yín màmá ẹ fi mi àti ìyá wúrà lẹ. Ah! ẹ ṣèyí fún tán. Àmàmá àmàmá àmàmá. Ọlọ́run wà pẹ̀lú yín o, yóò máa ju iṣẹ́ rẹ̀ ní ṣìṣe. Àṣẹ màmá. Arákùnrin. lọ́mọ ìwà wa. ló wá tún dé. mo tún ṣe Bánjí Ọlábánjí kí ló dé kí ló tún ṣe ẹ́. àmì gbogbo ẹ ti sú mi pátápátá ọ̀rọ̀ ayé mi gan ti dojú rú mọ́ mi lójú. ọlọ́run mi. látìgbà tí bàbá yẹn ti sọ nǹkan tó sọ yẹn ni mo ti wà confused ìgbé ta gógó lẹni tó lépa mi ta ló fẹ́ pa mi. Eh, i'm just thinking mo kàn ń ròyìn pé tí bá kàn tiẹ̀ lè mẹni náà kí n lọ bẹ̀ẹ́ kí ní kó jọ kó dáríjì mi eh, because ẹni tó ṣerú nǹkan báyìí fún mi tẹ bá wà ń bẹ ìjọ ẹ̀ máa mi ẹ máa mọ̀ pé attack ni spiritual attack ni ẹ tó ṣerú nǹkan báyìí ó tún lè ṣe nǹkan mi tó máa lejò lè e lọ ẹ tí ó bá ṣe pẹ̀lọpẹ̀ bàbá yẹn pẹ̀lọpẹ̀ Ọlọ́run. Eh. èèyàn lórí yẹn àwọn ọ̀tọ́ ò fẹ́ ni fáyọ̀ tí wọn ò fẹ́ rí ayọ̀ ẹni àwọn ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ wọn ò wá ní ráàyè nínú ayé tiẹ̀ gbogbo aláàmú ló dakùn délé àmì etí gbọ́ èyí tèmi ó kàn sọ fún ọ ni pé tó o bá ti padà dé ọ̀dọ̀ yín náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ ẹ o. màmí jẹ́jẹ́ lọ́mọ èkó mi máa ń lọ mi báyọ̀ jà téèyàn bá bá mi jà gan máa ń fa lọ́lọ́n lọ́wọ́ ni jẹ́jẹ́ mi mo máa ń lọ. ayé burú gan o ọtí ń gbọ́ mi dákun ọkọ mi mo ò ní ráyè inú ayé ọlọ́run ó sì máa wà pẹ̀lú ẹ̀ ò ní pàdé èèyàn bí mọ́ wọn ò tiẹ̀ ní ráyè inú ayé tiẹ̀ mọ́ àgbà ọlọ́run ọmọ ọ̀pọ̀ ni ó bá mi sálábọ̀ ẹ̀yin méjèèjì ààbò ọlọ́run ó dájú lórí iye mi ẹ̀yọ ọkọ mi báwo wá ṣe bí nǹkan kan tún ṣe ẹni. mo ti wọ ẹ ìjà máa wọ ilé mi mo ti wọ ẹ káàkiri ìyẹn sọ fún mi tí mo ti wá gba ìjà ẹni náà tún ṣerú ẹ̀ mi nígbà òjá kẹ́ mọ́ báyìí. tẹ́ ẹ máa rí wò ní eré aláàfin kúlẹ̀ o. Ah, gbàlúwọlé. ẹni ọlọ́run mo pa. wọ́n pè mí látọ̀hún ni pé ó ní àtàkì lójú oorun kó ah. bẹ̀rẹ̀ sí po ẹ̀jẹ̀ kódà a ṣẹ̀dé láti bí wọ́n ti ń tọ́jú ẹ̀ ni. àwọn àdúgbò fọlọ́ ṣó fi bẹ̀tà sá. mo ti ń fi bẹ̀tà sá. Bánjí ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ni o wo Tísáyọ̀ àbúrò ọkọ ẹ nù bàbá ọkọ ẹ. She looks beautiful. How are you? I'm fine, sir. Èmi náà ti rojú nínú ojú ẹ. Ìyá alẹ́ lọ rí mu. Ìyá gbogbogbò. Àwọn ìyá nìyẹn. Mọ́mí, ẹ ká wá relax jàre. Mọ́ bọ̀, bàjẹ́. àǹtí mi ṣùpọ̀ báyìí. ayé mi o tí mo rò pé mo ti rẹ́ni bí ọkọ mi ló wá jẹ́ wípé báńkì òun ló tún máa ṣalátakò mi báyìí òun ló tún lọ jẹ́ àbúrò òkìkí. àbí kí n sọ fún kìkì ni rárá mo fẹ́ di ara mi síta báyìí. Fisáyọ̀ ojú ẹ̀sìn ẹ̀ ti ṣú. Ojú ẹ̀sìn ẹ̀ ti ṣú báyìí. Fisáyọ̀. Fisáyọ̀. sí nǹkan kan sá. Ah, tí mo fi sílẹ̀kùn wọnú ilé yìí kò lè sí nǹkan kan. kò sí nǹkan kan sá. ẹ ẹ ok sá láàrin màtí kí ló ṣẹlẹ̀ sọ fún mi ṣàlàyé fún mi sọ fún mi bóyá. kò sí nǹkan kan sá. Ah, kò sí nǹkan kan. ó dé ẹ lójú. ẹ mọ́mí ńkọ́. mọ́mí ti jáde. ẹ ọkọ ẹ náà ńkọ́. òun náà sí ara ń sá. sọ fún mi kọ́ ló wà nílé ẹ tí màá bá dé sọ pé mo bèrè wa. ṣe ti gbọ́. Sayo. Ah! next week máa padà. yóò tí a mọ̀ pa rẹ̀ lé balẹ̀ báyìí. ẹ mi ò máa rí ẹrù sáré kankan lólé. sọ̀rọ̀ pé mò ń parọ́ fún ẹ alówọlé kó gbogbo ẹrù ẹ ní. ẹ̀gbọ́n mi ẹ tí ì níyàwó honestly ẹ̀ tí ì ríyàwó fẹ́ kíyàwó téèyàn fẹ́ sílé kó máa gbé ọkùnrin wá sílé nítorí pé màámi bá wí lásán pé nǹkan tó ń ṣe yìí ò da kò bójú mu ó mà ló kẹrù bọ́ta fún ẹ̀gbọ́n mi ẹ tí níyàwó. Fisayo, ah, ah, as in, I'm so confused. ẹ̀gbọ́n ẹ ní láti wà confused ẹ jẹ́ kí ni máa dùn wípé màá mi tiẹ̀ rí tó bá jẹ́ pé ó ṣe tàtí ò sẹ́ńtò rí kọ́ kí la fẹ́ ṣe. ẹ ti rí ìyàwó rẹ gbọ́n ẹ ti rí ìyàwó at all. Fisáyọ̀ ọkùnrin mà burú o. kì í ṣe ẹ̀kan o ẹ̀ẹ̀mejì ọmọ tó ṣe pé njọ́ tó mú wá góòdì ni mo pè mi ò mọ̀ pé pàǹdà ni. mo pe gbogbo nọ́mbà ṣe pátápátá kò lọ. a ti pààrọ̀ nọ́mbà ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ah. ọkọ mi máa wá bá ń lẹ́kọ̀ọ́. lágbára ọlọ́run á pèsè ìyàwó gidi fún yín o ẹ gbójú kò lọ́dọ̀ ọmọ yẹn èèyàn obìnrin máa burú. gan gidi. Àwọn kí wọ́n kí wà Sayọ̀ kí ni mo ṣe fún ẹ àmì kí ni bá a ṣe tó jẹ́ pé o ò tiẹ̀ dúró kó fẹjọ́ ara mi sùn mí kó tó dédé kó lè kí ló ṣẹlẹ̀ tí o bá ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ ẹ̀ tí mo rí tó yẹ kí n mọ̀ pé bíbá ẹ ló wà i mean mo pe fóònù ẹ mo pe everything mi ò get in touch pẹ̀lú ẹ kí ló ṣẹlẹ̀. o ò ṣẹ̀ mi rárá mo kàn pinnu lọ́kàn ara mi wípé mi ò fẹ́ bá ìwà àti ẹbí ẹ̀ ṣe nǹkan kan pọ̀ mọ́ láyéláyé mi ò dẹ̀ ṣẹ́ jọ̀ṣẹ́ bí burúkú ni mo ní ni kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan. tí bá kọ́ńtínú láti máa bá yín gbé ẹ lè bà mí láyé jẹ́ tán pátápátá. Ah, ah. tó tó yẹn ni is there something I'm supposed to know? ṣòro tí ìgbà tèmi àti ẹ̀ta pàdé mo rántí wípé mo sọ̀rọ̀ ọmọkùnrin kan fún ẹ wípé èmi àti ẹ̀jọ́ ń fẹ́ra wá ń gbà yẹn. yẹ ẹ tó ní ó ṣẹyìn fún ẹ. ọmọkùnrin tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ Bánjí ni. Bánjí tèmi. bẹ́ẹ̀. Bánjí tèmi. ìgbà tí mo kọ́kọ́ pàdé ẹ̀ ṣe ni mo rò wípé mo ti débi ayọ̀ mi mo ti rí ẹni tí màá bá dògbò àmọ́ ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún mi ìbànújẹ́ ló jẹ́ fún mi lọ́jọ́ tí mo délé ẹ̀ tí mo bá Bánjí pàdé àmọ́ nítorí ìfẹ́ tí mo ní sí ẹ mo pretend mo feel pé bóyá gbogbo ìwà àbàjẹ́ tó wà lára Bánjí bóyá gbogbo ẹ ti máa dópin ni ìwà yóò máa dópin ni ọjọ́ kan ló travel Banji wá bá mi ó tún ṣì ń bá mi sọ̀rọ̀ ọ̀fẹ́ àwọn mo jẹ́ kó yé Banji wípé kò possible pé mo ti dìyàwó ẹ̀gbọ́n ẹ̀. báńjí ló wà wájú ẹ àbí fisáyọ̀ kan ló wà ni bàbá ọkọ tó ń pè látijọ́ yìí kò sí ìyàwó kan nílé mi àti ẹnìkan làwọn àlẹ ọmọ jẹ́ ká fi dírámà yìí lẹ̀ fisáyọ̀. drama there. Oh yeah, oh be bad. Are you mad? Ah, ah, ó ya dánwò ṣètò bá mi dánwò lẹ́nu mo máa fọ́ mo máa fọ́ orí ẹ̀ mo ló ṣe oríra mi yálà kò bá. Bánjí nǹkan ṣàlàyé ìbànújẹ́ ló jẹ́ fún mi lọ́jọ́ tí mo mọ̀ wípé Bánjí fi oògùn sínú ọtí láti bá mi lájọṣepọ̀. tọ́lọ́n bá ti magnetize èèyàn méjì pọ̀ báyìí tí wọ́n bá ti ra wọn ó máa ń dàbí kí wọ́n ṣe kí wọ́n ṣe kí wọ́n ṣe nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn you know when I saw you I couldn't resist you nígbà tí mo dẹ̀ ṣàgbọ́gbọ́ ipá mi tí mo rí pé o ṣe ńlá gidi ló jẹ́ kí n fòrùn sínú drink I'm sorry. nǹkan tó worst. ayé mi ti bẹ̀rẹ̀ ayé mi ti bẹ̀rẹ̀. Fisáyọ̀ Fisáyọ̀ бандитство. sọ fún ẹnìyẹn yé. oh god oh what is this. Ah. wọ́n mi jẹ́ kó yé mi pé i wan stay there ever dey there ni. òun ni mo ṣe pinnu pọ̀ nínú ara mi wípé tí mi ò bá sá àsálà fẹ́mi ara mi àwọn ẹbí ẹ̀ máa bà ayé mi jẹ́ bọ́jú gbogbo ẹ̀ lọ Bísáyọ̀ wá sọ fún mi mo fẹ́ kó wọlá irúfẹ́ tí mo ní sí ẹ ó dẹ́tì kò ṣe é gbọ́ but let's just work things out I love you. kò ṣe pé mi ò nífẹ̀ẹ́ ọlọ́run mọ̀ pé mo nífẹ̀ẹ́ gan àmọ́ àwọn Yorùbá ló máa ń pa lówe wípé ìmí tíntín létí àwọn gbẹ̀gì ṣé tójú bá kúrò ń bẹ ṣọ́kàn lè ẹ̀bà kúrò ń bẹ ni kò ń ṣe pé mi ò lọ́ọ̀rẹ́ o àmọ́ kò ní lè wọ́ọ̀kì kọ́sibáńjì ò ní stop ó dẹ̀ máa bà mí láyé jẹ́ ni ọ̀rọ̀ ajé kí n máa lọ ó ṣe gan thanks for the love thank you so much. Fisáyọ̀ Fisáyọ̀. 加油！ pẹ̀lẹ́ my dear ah ìfẹ́ ìfẹ́ mi ẹni bí ọkàn mi dákun kí lorúkọ ẹ ah mi náà sì tọpẹ́ lórí ẹ Bánjí dìde dìde dìde ọkọ mi dìde olúwa ṣeun olúwa ṣeun Bánjí múyàwó wá fún mi wọ́n dùn mí pé ò fẹ́ gbẹ́ ẹ̀ lénìí. kò kánjú máa ó ṣe possible kí wọ́n bá mi kan jùmọ̀. ó dà sọ wá rí o ọmọ ìlú wo ni ẹ. ọmọ ìjẹ̀bú òde ni. ìjẹ̀bú ọmọ alárẹ̀ á olúwa ṣe sọ wá rí àjọṣe yín ó máa ládùn ó máa lóyin ọlọ́run wà wá pẹ̀lú báyìí ìwọ ló sọ fún mi pé ìdùnnú ẹ ni o ó sì ti dìdùnnú <laughs> tèmi náà bá ó ti gbọ́. that's my mom. <laughs> ẹni ọkọ mi ẹ jáde wo wo ya nso kò sí àlejò ní inú ilé yìí nso kò wá lọ dáná fún akájẹun ọkàrẹ àyà mi nso kíchìn. yín. orí ẹ̀ náà ṣe ṣe rob very nice um, drink ti mo fún ẹ tọ́lọ̀ fi ní korúnkún ẹ̀ ó wá bẹ́tà kó mọ̀ díẹ̀ sí because tó bá mú màá tún sùn màá tún lè ráyè ìṣojú kejì yá mi ojú méjì ah! ni yá mi. ọkọ kìkì ìka nìyẹn àwọn kan mo ní máa sọ fún báńkì gbogbo nǹkan tẹ ṣe fún mi yìí. jọ ah, tí o bá gbọ́ bó máa bẹ́ẹ̀ jà mo fẹ́ kí báńkì gbọ́ ni in fact ohun mi kó bẹ́ẹ̀ position yìí má wọ̀ṣọ́ má ṣe anything in fact àdúrà mi ní pé tó bá tún drink yìí mu tọ́lọ̀ tún ní kò sùn tó bá tún bẹ̀rẹ̀ second round mo fẹ́ kó káwa mọ́ bẹ́ẹ̀ gangan ni. ẹnu kí ni ọ ìka ni ìka ẹyẹ ìka ni. bàbá mi máa túnṣe lẹ́ẹ̀kejì. ẹyẹ àgbàyẹ burúkú yìí. Ogigi! Òkìkí. Òkìkí. Òrìpẹ́ lẹ́dẹ̀. Òrìpẹ́ gbẹ̀yẹ̀ ni mo ṣe. Ẹni tèmi introduce ṣe jẹ́ gẹ́gẹ́ bí fiancé mi ìwọ̀n bá báyọ̀ ti pọ̀. Màmí ẹ̀rọ kọ́ ní tẹ́ pẹ́lẹ́pọ̀ mi yòó. Ẹ̀rọ kọ́ mi máa ń tẹ̀sí ẹ̀rọ kọ́ burúkú ni. Ariwo òṣùwò ló ń pa. Jẹ́ kí n sọ fún ẹ tó bá kó obìnrin mẹ́wàá wọnú ilé ìkó fẹ́fẹ́ wọn máa mú gbogbo wọn lẹ́yìn kankan máa bá wọn lájọṣepọ̀. Màmí ṣẹ̀gbọ́n ṣẹ̀gbọ́n ẹgbẹ́ ọ̀pọ̀ tẹ́lẹ̀ tẹ̀lé sọ ah. ẹgbẹ́ ọ̀pọ̀ sọ ṣẹ́gun lélẹ̀ ẹgbẹ́ ẹ̀yà wà gbẹ̀yà. kìkì kò yẹ kó o ṣe bẹ́ẹ̀ ṣé bó o mọ̀ pé ìyàwó àbúrò ẹ ni kí ló dé tó o ṣe irú eléyìí. àmì ìjọ torí Ọlọ́run ẹjọ torí Ọlọ́run ṣé bí nǹkan tẹ̀yìn sọ fún mi ni pé Fisáyọ̀ gbé ọkùnrin wánu lé òun lẹ́sẹ̀ bá wí èmi ti rí Fisáyọ̀ ó dẹ̀ ti ṣàlàyé everything fún mi. àkókò mi mú mẹ́wàá fún wa kó wọ́n wá. mọ́mí ṣe tún gbọ́ ah. ṣe tún gbọ́ pẹ̀lú tí o ti sọ. kí ló ń ṣe ẹ́ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni máa lò wọn máa lé wọn lè máa ṣá wọn ṣá wọn ṣá wọn máa ṣe fọ́sọ̀m tó bá possible ayé ẹ. káì má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ ọ̀pá mi ọ̀yì gbà yẹ yẹ yẹ ọ̀pá mi o ọ̀pá mi ọ̀pá bá mi o yẹ òkìkí òkìkí òkìkí ah ah ọ̀pá yẹ tó ṣe kú díẹ̀ káàtó ah òkìkí ṣàánú mi dìde dìde dákun bá wọ tiẹ̀ bá wọ tiẹ̀ ṣàánú mi tẹ̀mí ni ọwọ́ yẹ ayé mi o bẹ̀rẹ̀ sí wọn bẹ tí mo mọ̀ mo kì í ọlọ́run ní jẹ́ ká fojú sunkún ọmọ ogun tọ́lọ́run bá ti ṣe òun ló fi hàn wá ó fẹ́ ká lè tètè mọ orú ọ̀nà tá a máa tọ̀ nù má jẹ́ ká wò ó ràn. sọrí alátọ́lá àárẹ̀ ọ̀gbọ́ ogun tọ́lọ́run bá ti ṣe á wá fi hàn ní pé ogun tí mo ti bọ́ ọ sẹ́ni o àti pé ọ̀pọ̀ àmọ́ tí ó pamílẹ́rìn lórí àlàyé ó pé bàǹjí àtòkè wọ́n máa jà nítorí búrẹ́dì débi pé wọ́n wàá gbẹ̀mí ara wọn. Ah! orí mi kọ ẹlẹ́dàá mi kọ ní etí kíni èló wọn ta búrẹ́dì tó kìkì ò lè rà àbí tí bá ń jí ò lè rà. ẹ wo ẹjẹ àfibẹ́ lè àlá ni ìyàwó rà èmi ló travel ní sátọ̀dé ọba mọ̀ pọ̀ ọ̀rọ̀ yàrá ìjà gbogbo àwọn. àní lọ rajà mọ́. kí lè rè mí kí lè rè mí wọ́n wí fún mi wọ́n gbọ́ àjọ ọlọ́pàá ní kú ẹgbẹ́